padà mọ́. aláṣọ wàá ọ̀pọ̀ ah ọ̀nà sí ìrèké wọ́n sọ̀rọ̀ báwo ni. wọ́n wá òkè. kí wọ́n ṣe lè báyìí. kí wọ́n fẹ́ gba ọlọ́wọ́ state. ṣé ká lè tó sí tí mo adé sí ní àmọ́ ìṣẹ́ni pé ọ̀rẹ́ mi ò kí ọ̀bàdàn jẹ́ ti. ọ̀bàdàn ti sẹ́ni ọ̀bàdàn ti sẹ́ni two whatsapp. wow ah ọdún ọ̀rẹ́ àwọn oníbàá ní ìlú ah fẹ́ràn tí ọ̀tàkùn ìgbọ́ tàbá wọ gẹ́tì sí mi wọ́n kọ́fí ṣọ̀pọ̀ ọdún ọ̀tàkùn ìgbọ́ fún ìgbà eh, bá gbẹ̀ ní àìpẹ́. kílé tó wà ní sítáwà tó tó bẹ̀rẹ̀ ti jí ní ọkọ̀ òwe ẹ̀sìn àìdáwọ̀ ẹ̀sìn. wow ọlọ́run á kì í báyìí. Eh,

All right, thanks, my babe. Wow, ah, Olajuwon. Wow, I'm happy to see you, man. pẹ̀lú mọ́mí ẹ̀ ó ní wàkọ́ lọ́rọ́ ọmọ ókè ìwọ àti ẹni tẹjọ́ sọ̀rọ̀ tábùkàtà wà nímọ̀ mò ń gbọ́ tó ń bèèrè ọmọ lọ́wọ́ ẹ̀ as in I didn't even get it mọ́mí ẹ̀ náà tún bẹ parọ́ why all this kí ló fẹ́ kí ènìyàn gbogbo lọ́tẹ̀ pa yìí. sórí mi ti ẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ lọ mú ọmọ àti ìyá afọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí kékeré ń jẹ gẹ́rà fún un lè. ẹ má máa dárúkọ ìyá ẹ̀ nínú ọ̀rọ̀ yìí ẹ má máa dárúkọ ìyá ẹ̀ nínú ọ̀rọ̀ yìí kò fi ìyá ẹ̀ ní boyfriend o tó ṣe ibẹ̀ ẹni dọ́jà ẹ má máa dárúkọ ìyá ẹ̀. ìjọ tó lọ náà kò wá dá sí o kò pọ́n o ọ̀rọ̀ fẹ́fẹ́ náà jẹ́ fẹ́rẹ́ lè o. hey who is boyfriend and girlfriend? ìwọ sọ pé kémi mú ya tèmi ya fọjú orí ẹ ti dà kó e sọ̀rọ̀ ìwọ pẹ̀lú. lọ pé já ẹ mi ò fẹ́ ní ẹnì bọ́dí ní èmi kejì nípa ìgbà. sọ́tún ọ̀sán pé yá mi ní ìyá fọjú. ẹ sí kọ̀ọ̀kan ló tún. nínú níwọ̀n lọ sí ní ká. sórí ìrọ̀lẹ́. ètò ìdílé tó ń sọ̀rọ̀ àbẹ́lẹ̀ tí mò ń sọ wẹ̀ ó ń gbé ijó àti ìbọ̀bọ̀ yìí. ṣé wọ́n máa tún bẹ̀rẹ̀ wọ́n lọ sọ́wọ́lé. èmi sọ́wọ́lé wọ́n lọ sí ní ìyá fọjú. pẹ̀lú àwọn ọ̀dẹ́ fún mi. ìwọ pé yá mi ní ìyá fọjú. Ah! ṣé o mọ nǹkan tó ṣe ṣá. I'm going to get sorry. Ó tún gbá mi lójú. Wọ́n tún oníyà. Nínú. Oníyà ah. ó náà láti láti pè ìyá tèmi ní ìyá fájú. Ẹjọ́ tí lọ́wọ́ ṣe sè. Ó fún ẹ lómi. Ó fún ẹ lómi. Ah, ó fún ẹ lómi. Ó fún ẹ ní pocket money. Ah. All what you can do. So because of the Islam mistake, oh understand the conversation only oh, God àti ìyá mi ní ìyá fọ́jú. Nínú létí mo sùn sára yìí. Hey, if you had all, hey, hey, fear, fear. إيه. السلام إيه. عليكم السلام عليكم في مشكله ايه المشكله انا مش عايزين شريك مش عايز في مشكله وانا ماشي لا ما فيش مشكله في مشكله كتير قوي هي بتدفع لي كل شهر الفلوس ايوه هي بتديني الايجار انا ماليش دعوه بيك خالص جدع جدع يلا دلوقتي لا لا دي لسه جدا انا بوليس شو اللي مضى عليه اه امشي يلا امشي يلا كده طب خلاص هكلم بوليس هتمشي see you again. okay. tell me. Get get out. Mo Ah. uh, like um, how um, we have. àǹfààní kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ pọ̀ agbẹ́lẹ́gbẹ́lẹ́ ti dẹ́rù dúkó mẹ́sẹ̀ ìyá ló ń wo alábọ́rún ti dẹ̀ mú lọ́wọ́ jáde olùjọ́ àjọ́jù bá kí lọ́wọ́ fún ìgbà kí lọ́wọ́ fún ìgbà kí lọ́wọ́ fún ìgbà kí lọ́wọ́ fún ìgbà díẹ̀ pàdé ẹ̀ máa fi ọ̀dà tó dèrè ẹ máa bàbá ìbámu ayé nàlá lẹ́sà kí ló ṣẹlẹ̀ ó ti àwọn kí ló ṣẹlẹ̀. ọmọ alábọ́run ti dé ewu mọ́ mi lọ́wọ́. nínú kí ló ṣẹlẹ̀. mi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ tún wà ní pé kéèyàn fẹ́ obìnrin tó bárábìkì nínú ìlú yìí. arabic yóò ní mí nìyà àwọn obìnrin tó bárábìkì nínú ìlú. okay something happened earlier on hmm. èmi àti gẹ́fẹ̀ mi àjọ wà ní mọ̀ ní ìmọ̀kúwà tí mo ra pẹ̀tẹ̀ ti fẹ́ra yín rí suddenly mo gbọ́ ohun ọ̀tẹ̀ ń mo lọ get drink mo lè gbọ́ ohun ọ̀tẹ̀ jọ sọ. aládùn. yes mo délé mo tiẹ̀ para fún ó ti wà too secretive jù gbogbo ohun ọ̀tẹ̀ jọ sọ mo ti béèrè lọ́wọ́ yìí that is that number ó lè deny nígbà yìí ẹ̀ tún bá deny n tó dùn jù nìyẹn wọ́n bára fún un wọn àtọ̀rẹ́ ẹ̀ lọ́dẹ̀ pé láńlọ́ọ̀dù lé mi lórí wàláì láńlọ́ọ̀dù lé mi bọ́ta. Hmm. èmi tí mi níwèé. but báwo ni ìṣẹ̀lẹ̀ gangan báwo ni i don't understand. bá ṣe ń gbé ní nìyẹn o there was a day mo broke so mo lè fẹ́ sanwó lé mo ṣe bá sọ̀rọ̀ nìyẹn. bá sáré lọ náà kí mo fẹ́ wo ní ilé. So, o ti bímọ. Clay tó láìkó máa jump into conclusion. Ó gbọ́ ọmọ kò sí fẹ́ ṣé o ti bímọ. He ma jump into conclusion. Mo ṣe náà all the time tí máa ti wá ẹnu ọ̀nà ẹnu stamp ni màá kọ́ dúró sílẹ̀ yẹn because of nǹkan tó mo gbé. a long story ni kò kí ṣe tó bá pé torí pé mo ti bímọ mo máa sọ pé òkè tó bá pé mo fẹ́ sí ẹnu ọ̀nà ọmọ ò kì í ṣàwọn ọ̀nà so you don't have to oògùn òní láti go far òní láti gbọ́ for me it's a long story if you want to hear the story. anything bá ti máa gbọ́ mi lè amadele mi ná ẹ jẹ́ ká lọ lé. but it's not nice for you to do like this it's not nice. tá bá ti délé mi. kí ló ti wọ̀ wọ jákẹ́tì fún mi jẹ́ kí n lè mú báàgì ṣọ́wọ́ àpẹ̀. Ọlájùmọ̀ o ní gbogbo eléyìí o Kini ni reason tó fi hide ọmọ fún mi mo ṣá observe pé each time tí bá ti ń sin èlò lé tí ti débẹ̀ wà ní ìpadà just because mo ti bímọ o ní ìdí ẹ̀ náà o ní láti máa fi anything pamọ́ fún mi na. ọmọ bibi ò ń ṣàrùn mi tí ìrírí sì tó fún ma sọ pé kí n má ti èdè lè yín láti pàtàkì fẹ́ra wa no na no ó rọ̀ǹgì surplus ìwọ náà ti parí ọ̀rọ̀ o ti lọ́mọ bíbí ò kì í ṣàrùn báwo ni máa ṣe bímọ tí wọ́n máa gbọ́ ọmọ tí mo bí pamọ́ òkè ṣé mo fẹ́ gbé pamọ́ forever ni sórí má dà papọ̀ wíwá sí ọ̀dọ̀ wa tí mo sọ pé kò má wá sọ́dọ̀ wa torí pé mo ń háìdì ọmọ fún àbí bá pé mi háìdì ọmọ fún ẹ ìyẹn another side ní ẹbọ kò kí ṣe bá torí ọmọ rárá bó ṣe wáyé mi kọ́ ni mo bí but long story ni tí wọ́n pé máa bọ̀ lọ́dọ̀ wa kìjì bẹ́ẹ̀ yẹn i don't know how you feel ṣe understand fẹ́ kó understand mi kò kí ṣe bí a tó pé mò ń gbọmọ pamọ́ fún mi fẹ́ kó máa think otherwise. all right then táwa ló lọ mọ. bẹ́ẹ̀ni èyí ṣokùn iná ọmọ o ọmọ méjì òun ìbínà iná ọ̀hún ọlájúwọn àti ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ohun èbí àgbèkẹ́ níyẹrẹ mírọ̀bí òun ròǹkú ọ̀rọ̀ ọ̀rọ̀ mi rántí èyí yẹ kí n máa rántí ọ̀rẹ́ èsì gbàǹbà rántí ọ̀rẹ́ yìí ṣì máa mi sunkún ṣé omi máa mi jábọ́ lójú mi àmọ́ àṣe yìí òun òun rọ lọ́hùn ojú èdè ẹ̀fọ́ ìkẹ́ wọ́n bí mi náà fọjú o dèdè wọ́n ti mọ̀ sọ iṣẹ́ ṣàgà làwọn àmì ṣe nílùú ẹ̀ iṣẹ́ ẹ̀ kẹ́dẹ̀ẹ̀rẹ̀ òun ẹ̀ fọ́ mi lójú ẹ̀ òun ẹ̀ sọ mi dì àfọ̀jú tí mi dẹ́rùn níbi iṣẹ́ o kúrò rògbònà ẹ̀dá sójú mi àmọ́ ìgbàkigbà bá tí mi rántí tàn mí sọ yìí tí o máa mi gbà omi jẹnu ojú mi gidi gan èdè ẹ̀sìnkò tún jẹ́ ọkọ ọmọ mi má má pa mi lẹ́kún torí sọ fọ kí n tí lo sọ ayọ̀ mi rè sọnù ó ti di ohun yìí agbèkẹ́ yìí agbèkẹ́ ọmọ mi ìgbàkúgbà lágbèkẹ́ bá mi rọ́lá jù wọ́n òun rò má mi pè ní mọ́mì abẹ́ni ìtọ́nìyàn èèṣì yẹrẹ dán òun rí mọ́mì rẹ̀ so èso ohun èbí àgbèkẹ́ o bí ìṣàfọ̀dúnmọ́bì ni wá o. ẹ ṣe kí bá mi tọ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn hmm. ohun mímọ̀ ah, ah. kí wọ́n kàn ní lẹ́gbò àmọ́ ẹ ṣe kọ́ tẹ́ra mi tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà eh. lẹ́yìn. Hmm. ojoojúmọ́ rẹ fi máa mi jà ó máa mi dùn mí kí bá mi sọ̀rọ̀ rẹ̀ mi sọ ó máa mi dùn mí gan-an máa mi dùn mí gidigidi gidigidi gan-an èsì wàhálà ànúdèdè rẹ mi ṣe. mo mọ̀ pé mo ti kàn yín légbò ṣùgbọ́n mo fẹ́. ẹni lèmi sọ̀rọ̀ ràbó ń wà. èmi ò ní. so ìjà rẹ mi jáì màá fẹ́ ká má jà mọ́ ká má fẹ́ kí n máa ké nígbà gbogbo ká máa gbómi lójú mi ẹ ń gbómi lójú mi rèé ìṣàràwẹ náà kan o ìṣàràwẹ náà kan o hmm. láti ilé ìlọ mo fi dá ìwà tí mo mẹlú jù ọlájúwọn ó ti tó ọlájúwọn òtó nínú ìwà rẹ máa ṣe bàbá fún wọn yìí máa fẹ́ kẹ kẹrù yẹn kẹ máa kó wọlé o hmm, hmm. mo fẹ́ ah i'm so sorry i'm so sorry i'm so sorry. èsì wàhálà bá mi èsì wàhálà èsì wàhálà. I'm sorry. Wọ́n má dẹ̀ tún pé agbèfẹ́ máa bọ̀ nílé. Gbé ọkọ mi tẹ̀lé. Sọmọ ará ìsà má bẹ̀rẹ̀ ní ọ̀sán. bí àpò ṣe fẹ́ lẹ́yìn ẹ̀rọ sincerely I really need your assistance. No, no. kàn ń fẹ́ kó ṣàánú mi. ah nítorí pé o ti ní kòrónà. the kọ corona. Corona, ń ṣe báyìí. ah and tẹ́ máa ń ṣiṣẹ́ go come yìí ọ̀rọ̀ yín ní bákan kò jáde. èyí máa ń ní kọ́ normal kí ló I ṣe aṣọ ah, ń ṣeré ni báwo ló ṣe máa lo nose mask àjọ wa ń bíbá anyway sórí ẹ̀yìn wọlé ti dì o láńlọ́dẹ̀ ti ní mi lára kó dẹ̀ pé mọ́sílẹ̀ wọn fowó lé wọn ṣeré jọ torí ọmọ fẹ́ kó yá mi lówó yẹn ẹni just two five máa dá padà ṣáàjọ torí ọlọ́run yá mi lówó yẹn. ìmọ̀ èmi náà lówó lọ́wọ́ mi ìdẹ̀ lè ṣe transfer but jẹ́ kí wọ́n nu báàgì mi náà. thank you. máa gbowó mi padà ló ń ta. n máa fún ẹ obìnrin ìṣẹ́lẹ̀ o fún yàn fún ẹ o èdè ni mo gbà ń sálárì tuntun ohun tó jẹun tó bá máa pé o má ti ṣe thank you. o máa pé gocom ló ń ṣe ojoojúmọ́ náà fún mi. ìgbà <laughs> náà fún mi lọ́wọ́ ojoojúmọ́ ṣe mọ̀ kan tí mò ń ra ìlú rẹ̀. mo fóònù iná tán. èló ló pọ̀ wọ̀nyí. two five. babe mi ṣeré hmm, o. two six lélẹ̀. Hmm. máa gbọ́ mi padà. máa fún ẹ máa wọ wàláì. babe mi ṣeré máa gbọ́ mi padà. wàláì máa fún. inú kò ní ìkókó fún mi mo fẹ́ kó fi yẹn mọ ọ̀dọ́ láńlọ́ọ̀dì floor three ló ń gbé flat tó wà lápá àwọn níbi left yẹn floor three gbàjẹ́ ti rí àwọn bàtà mọ̀ kí wọ́n sì máa ń kó bàtà sẹ́nu ọ̀nà floor three wàá ṣáà ti mọ̀ pé ọ̀dọ̀ wọn tó bá ti kanlẹ̀ kọ̀ sọ fún pé ìyàwó surplus ló mú ní kó wá kó o fún sáré wọṣọ ẹ̀ kó ṣó ní kíìsì mi kó tó lọ kíìsì mi love má ti sùn. Ah, ah, sùn báwo. ìgbò bá mi kó kínní yìí. gba fúlọ̀ yẹn lẹ́yìn. bá mi kó kínní yìí. ẹ eh, ẹ bá kó ẹ ṣe bẹ. ọlọ́run kò jẹ́ pé kò kọ́ mi ṣe. Eh? ọ̀rẹ́ kò fọ́ọ̀mù o. Ah! fọ́ọ̀mù báwo ló máa ṣe jẹ́ kí ìyàwó ẹ̀ kó ní nọ́mbà láńlọ́ọ̀dù ẹ lọ́wọ́ kí ló pawọ́pọ̀ kí láàyè àjọṣepọ̀ wọn kò ní ìfẹ́ náà ń gbogbo eléyìí èmi fìlì pé kí ló wà bẹ́ẹ̀ kíyàwó mi bá mi bá láńlọ́ọ̀dù kò sí nǹkan tí láńlọ́ọ̀dù ló fẹ́ wá ṣe nílé yìí tó bá ṣe dé lọ́dọ̀ gbowó ẹ fún kó máa bá tiẹ̀ náà débi pé ìyàwó ẹ̀ máa ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ọwọ́ ẹ̀ pè pé wọ́n wá ní ẹ bọ́ta kó lé. you don't understand me. sọ wọ́n I wá lé kó lé báyìí. àná lé mi bí kò sí wàhálà ilé ní ilé ẹ̀ náà wọ́n ti gbá bíbá ẹ̀ náà kò sí wàhálà ilé ní ilé ẹ̀ máa wà fún ìfì kò sí wàhálà wọ́n máa wọ bẹ́ẹ̀ ní express ẹ̀ lọ bọ́ bàtà síbẹ̀ ẹ̀ lọ jẹun jẹun àfiṣe ah. wọ́n kú pẹ́ lórí ẹ̀ tí bá ti mo pẹ́ lórí ẹ̀ làwọn fẹ́ lò fún gbogbo ti pẹ́ pẹ́ àmọ́ ẹ̀ wọ̀ mẹ́ ló máa ń jẹ àmọ́ lọ́gbẹ́ni Alájùmọ̀ mi, à ń fà. Kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Kí ló dé kílé tó fẹ́ gbẹ̀mí lẹ́nu mi? Kí ni mo ṣe fún ẹ? Pété mo fẹ́ kó orí burúkú tẹ ó fẹ́ kọ́ ọ mi. Ṣó fẹ́ bà tèmi jẹ́ ọmọ ọdún mélòó ni mí? Nígbà tí mo kọ́ pàdé ẹ̀, mo ò bóyá èèyàn gidi ní ẹni kò sí mọ́mọ́ mi tó wá sí ayé mi wá ba tèmi jẹ́ pátápátá ni mi bá tiẹ̀ kúkú ṣe kí ni kó náà kúkú gbé mi kó kó gbé mi èmi àti kó gbé wa yára wa ká má tiẹ̀ mọ́ra wa mọ́ láyé láyé ẹ kí ló dé o fún mi lóyún láti ẹjọ́ yìí ó lọ ìgbà tí mo yọjú sọ̀mọ̀ kan tí mo gbóòtù pẹ̀lú oyún yẹn ni. pè ní ẹ̀yìn o lè sí máa pé o ah, ah. Ah, lè sí fẹ̀ máa pè ní ẹ̀yìn o ọlájúwọ̀n lè sí máa pè ní ẹ̀yìn kíni àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ take your mommy for her her friend àwọn bọ́lá pọ̀ pọ̀ pọ̀ kí ṣẹlẹ̀ ọmọ rẹ wọ́n má ti ṣe wáyé ní kíndé kíndé kíndé kí ṣẹlẹ̀ ẹ́ kíndé ẹ́ ìwọ má ṣe ṣe wá èmi o ọgá mi fẹ́ wọ́n fi ṣe kì í ká ara mi ẹ̀wọ́n fi ṣe kì í ká ara mi ṣẹlẹ̀ ẹ̀ gbogbo kékeré. Àmú mi wọ̀ sí wa inú mi. Kéèrò kéèjẹ kéèrò. Wọ́n lè ṣàlùkù ẹ ṣàlùkù lábí àpò ọmọ ẹ. Ọmọ sọ pé ẹbí ní ìwọ rẹ̀ mọ́. Lẹ́sìn máa pé o, lẹ́sìn máa ràn lọ́wọ́ nílé mi. Lẹ́sìn máa pè. Àgbékẹ́. Our friend is coming on us. Move your body down. Move your body down. Who was it? You should not call our friend. Ẹbí mi fẹ́ bọ́lẹ̀ lórí ọ̀rẹ́ mi ò wá gbà mí. Gbà mí nà ó. Owó yìí fẹ́ pa ló ti fẹ́ pa tèmi jẹ́. Relationship tí mo tí mo package tí mo bla pé ó máa já fún mi. Mẹ́sàn-án pé kí n calm down. Do you know what take to tó my ọmọ my tó take? Really? ọ̀rẹ́ mi. Babe. Hey! Sọ ẹni méjèèjì tó mọ́ra yín. Kó ṣì dájú. Ṣé mo sọ fún ẹ? Ẹni méjèèjì tó mọ́ra yín. Àwọn lẹ́sìn. Oh. Hey! Babe, ṣé mo sọ fún ẹ? oníyàrá kan ní káírò olórí burúkú ni gbogbo wọn bó ṣe rí mo sọ fẹ́ mo ló mọra wọn rí wọ́n mọra olórí burúkú ni wọ́n. wọ́n bẹ̀ olórí burúkú ṣáà ló ṣe wọ́n mọra. don't be closer to me. sórí ìwọ nǹkan tó ṣe wò ó gbogbo ẹbí ẹ ló máa jìyà tiwọn náà mo ò bóyá èèyàn gidi yẹn lálùbárí ká ṣé wèrè kan náà ni gbogbo yín. àṣẹ don't come if you ever come in your life you will never know peace. Don't ever mention my name. You these useless people. Don't beg me. Lọ bẹ orí ẹ̀ kó bẹ ẹlẹ́dẹ̀ kó bẹ ìṣẹ̀dá So if you beg me, I will tell you you mad or something. You this useless talk. Let me down with you. Thank you for coming back and go watch you. I'm sorry. No, they count those I'm sorry, girl. I'm sorry.

ẹ̀ṣẹ̀ gbígbé tó á bẹ̀rù. mo sí àfikún ti parí sí. olóòwò fi bẹ̀ ṣé mo ti ní èlò tó stress dé ṣé mo wà tiẹ̀ bá mi. ókè nítorí kí n dárí jẹ kí ni mo fẹ́ dárí jẹ fún. ókè fọwọ́ ẹ sábúrò kékeré pé mo tiẹ̀ wá dárí jì ẹ́ o ìwà àti iṣẹ́ kàn ṣe bọ́ọ̀rẹ̀ nìyí àbí yàrá kan ni gbogbo ibi táwọn yìí wọ́n wá ẹ wá kí wọ́n á rí iṣẹ́ kan kí nìkan tó fẹ́ kí n sọ. ṣé bẹ́ẹ̀ ni mo decide pé mo dà kí ẹ. decide pé you guys are friends yàrá kan ni gbogbo yín you guys are all the same tó tó gbókè pé o fẹ́ èèyàn kan nísìn kó tó rò onímọ̀ pọ̀ rẹ̀ ni tó fẹ́ ni ní ìmọ̀ pé wà sẹ́kọ̀ mi mọ̀ pọ̀ nìyí did I know that I did not. èmi náà mọ̀ pé ti Ferrari bọ́s mi ò mọ̀ pé ti Ferrari bọ́s ìwọ ní ọ̀dọ́ yìí sì láti pè ya tèmi ní afọ́jú ayúmọ̀. eré ni mo ṣe jọ ó sọ pé péré ló ń ṣe eré ló ń ṣàbò òṣì èrè ni tó lè pè ya ẹni yà afọ́jú okay let's put it this way ìyá mi ò sẹ̀ obìnrin kan tó ṣẹlẹ̀ ó kọ́ lánàá pé ya tèmi lápọ́jú o tún ní kémi jáde kó nílé tó ẹgbẹ́ mi kọ́ ni mò ń sanwó ilé yẹn o máa dé mi àtìyá mi àtìyá mi sí street. ma n kò possible. next step tó bá tún tí bá tún kọjá tó bá tún tó bá tún dá mi dúró tó bá tún dá mi dúró tó bá tún dá mi dúró o máa rí wàhálà lọ́dọ̀ ìwọ́n kò kò wọ́n kọ́kọ́ mi máa gba ìtẹ̀ ọmọ máa wá wọn. Deus. Uh, thank you. Yes. Hmm. Okubajibete oh, right. Ṣàkóso ẹni kí a tó jẹ. Ṣèlè ó ní ká dúpẹ́ um, gbogbo ojú lójú ká lè dúpẹ́ lọ́wọ́ ìjìká tí ìjì kaṣọ jábọ́ mí ní parọ́ fún mi inú mi dùn gan torí pé mo ní láti dúpẹ́ lọ́wọ́ ìwọ tí ọlọ́run wọn sí tí ò lè ṣe mo lè wá gbà ládùúgbà pé ìfẹ́ wa yìí àníní tó máa dà wọ inú mi dùn gidi gan o torí ọlọ́run ẹ̀ sí mi ó yí ìgbésí ayé mi padà ló jẹ́ kí èmi náà jẹ́yàn padà nínú kárí ò ní kábàámọ̀. ọ̀ráyọ̀ honestly speaking ó ní láti dúpẹ́ lọ́wọ́ ọ̀dùn ó ní láti dúpẹ́ lọ́wọ́ òkè tí mi bá ṣe ń fẹ́ ta ló fẹ́ kí n ṣe fún bíbélì náà sọ pé ẹnikẹ́ni tí mo bá ti ní pa láti ṣèrànlọ́wọ́ fún kí ló ṣèrànlọ́wọ́ fún lẹ́ẹ̀kejì ènìyàn tí mo bá ṣe fún ẹ ta ló fẹ́ kí n ṣe fún dé tún wá dúpẹ́ pé mo tún wá ṣe fún wọn wọ́n tún mọ̀ ọ́dún wọ́n tún mọ̀ síbi tó dáa ṣebí kọ́pẹ́ ni mo níwọ̀n yẹn ẹ́ àmọ́ yẹ àwọn gáìsì ní káyọ̀ tó nírú ọkọ̀ tó ti bẹ̀ tí wọ́n ṣì ń lò tí wọn ò lóko ṣe ni wọ́n lò rárá àti rárá bọ̀ ìwọ ìfẹ́ mi ayọ̀ mi olówó orí mi òun ló bó ṣe yẹ kó o lò in fact mo really appreciate thank you so much. ọlọ́run wà ní jẹ́ kí n rí nǹkan tó mọ́ mi obìnrin tó máa mú mi dà ẹ́ kò ní yà síwájú lágbára ọlọ́ọ̀ agbára ọlọ́ọ̀ wàá bí ọkùnrin wàá bí obìnrin wàá bí ìbejì ó ti tó bàbá aládùn náà ó yẹ ká jó ẹ mi ò wá sáfọ́ bí i. Spell cup for me spẹ́ẹ̀kì mm-hmm. ah, ọmọ mi máa ti mọ òwe gan-an owó mi jòlá káre yá lọ ọmọ ńlá ọmọ ńlá ọmọ ìyá àtọ ọmọ. ọ̀làjú ah, ah, wọn mm-hmm. dídì o má tètè dé nínú kí ṣẹlẹ̀ káàbọ̀ yé mi káàbọ̀ ọtí jẹun wọn gbẹ̀tẹ́ ti tọ́jú mi ṣéèsì. Akíde mi ibi iṣẹ́ ti kà láti ah báwo dé ni. ẹ̀sọ́ bẹ́ẹ̀ ṣe ṣe. báwo ni iṣẹ́ ti jẹun. àti jẹun. ẹ mọ báwọn èèyàn wa yìí ṣe máa ń ṣe. a máa sanwó oṣù ìkọjá a máa máa sanwó ilé. ó lè wọ́n mi ọlọ́run. adẹ̀nù oúnjẹ mọ́ ọ́n. ọlọ́run á ṣe mọ́ mi. Ah. ẹ jẹ́ kí n pe ọmọ bọ́lá. Ah. ẹ kí n pè bóyá máa tètè bá mi wáṣẹ́ ẹ mọ̀ báwọn yẹn wáyé ṣe máa ń ṣe ẹ̀wọ̀n ó tiẹ̀ ti sún mí nínú. Hello. Alpha. Wọ́n mọ iṣẹ́ wọlé náà ní jàre ni. Iṣẹ́ mi ti kà láàzì ni. Mo mọ̀ nǹkan tó ṣe ó máa yẹ kó ní kí n dé máa lọ ẹ ó sọ àfúnnu owó yẹn nǹkan tó tiẹ̀ jẹ́ kí n pè ni pé ọ̀rọ̀ iṣẹ́ mo fẹ́ kó bá mi wá iṣẹ́ bí ṣe bí ènìyàn bíbí sí ti bá so máa máa sanwó ní àmọ́ máa jẹ náà mi ìsunkún ok kò sí wàhálà máa yọjú sí mi ìrọ̀lẹ́ ok kò sí problem mo ṣe gan-an máa retí ẹ̀ ló ṣe má tẹ̀ pé ó fẹ́ kémi náà máa gé ní kó ṣe mìíràn náà máa la ṣiṣẹ́ máa ràn ẹ́ lọ́wọ́ kò fẹ́ kémi náà máa kí n tún máa ké. mo ní kẹ́ má máa ké mo mọ́ mi mo sọ fún mi sẹ́gun àtà mo ní kẹ́ má máa ké má ké kí ni mo tẹ́lẹ̀ kì í ṣe. níwọ̀ mi kí wọ́n kémi má ké mo ah, fi ṣe kí lè fẹ́ kó máa ṣe bàtẹ́yìn máa ké ní mo ti kẹ́ má máa ké mọ́. agbèkẹ́ súnmọ́ bẹ́ẹ̀. ṣé o ti jẹun bíbí àti jẹun. ẹ má wọ ọ ó sì mí dẹ̀ kó irí rẹ̀ kó ti gbọ́. Wọ́n wá jọ ìlú ìmọ̀ ìyàtọ̀ mọ́ yẹn máa ṣe. Ẹ má sunkún náà mọ́ mi, ẹ má sunkún mi ò gbé. I love you. When you're down, I lift you. My baby báwo ló ṣe ń kó kù báyìí ìgbà tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ báwo ló ń ṣe báyìí. Ah, wọ́n máa sọ lójúmọ́ ni mọ́mí sunkún sí mi lọ́rùn báyìí oògùn wọn gan ti tán owó lé wa gan tuntun fẹ́ jù ju wọ́n tẹ́sí báyìí dà ọmọ mi fẹ́ tọ́ ẹ bọ́n ṣe ń lé wálé wọ́n rí lè nídìí iṣẹ́ ṣé ẹ̀gbọ́n náà ọ̀rọ̀ ṣẹ́ tó ṣe ìgbọ́n ṣe òjò jẹ́ kí wọ́n ti ní ìsìn mr gòkè wọ́n máa bó ti jẹ́kọ̀ níbi ìjẹta tó yẹ. yeah it's true mo rí mo rí mo rí but mo rò pé o lè ṣe náà kí ni kò ṣe wọn. wọ́n ní shoppers need the sales job mo rò pé o lè ṣe. mi lè ṣe bá wo is that you guys don't know how badly i need work. ṣo lè ṣe ni owó ilé wa ti fẹ́ tán ọmọ mi ò tún lówó lọ school. ṣo máa ṣe. máa ṣe ìjọba mi pè wọ́n lẹ̀ kí ló kí ló wà bẹ́ẹ̀ kì í ṣiṣẹ́. Ah, hello mr gòkè mo bọ́lá ló ń sọ̀rọ̀ ẹ̀ka sàn ẹjọ iṣẹ́ tẹ post níjẹta ẹ̀ nì tó sì wà òkè ọ̀rẹ́ mi ní ìdẹ̀ ó lè bẹ̀rẹ̀ lọ́la ẹ ṣe torí ti tèmi mo appreciate yín all right ó máa pè yín máa pè yín sísìsì all right sir ọ̀la ẹ̀ ọ̀la ó dà wọ́n wọ́n nítorí ti tèmi ni wọ́n ló máa ṣiṣẹ́ lọ́la. máa yẹ ṣé ọgbẹ́. ṣe kọ́kọ́ gba nọ́mbà náà wàhálà ìmọ̀ àyẹ̀ ṣù ọ̀bọ̀ ní ìmọ̀ kó lè ṣe é mú kó ṣe é ṣe é má pọ̀ pẹ́ o sí wàhálà tètè lọ ọ̀la má pẹ́ o má pẹ́ o. wàá rí mọ́mí ṣe máa pẹ́ sí i ọ̀gá tí mi sí bẹ́ẹ̀ ó ga bọ̀ ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀. Yeah. yeah. yeah. yeah wà fún mi. actually ọ̀rẹ́ mi kí ló fẹ́ nà. come on babe see what that means. ìtọ́ ni ladies first. mo tọ́ bá ti tẹ́ mi. ẹ fún wa lọ́ọ̀sì àgbè bá ti. mustard you know what mustard are. Kí ló ṣẹlẹ̀? Àwọn bí ẹ̀yìn ìwọ́. Manager kan. Ó ti ẹsẹ̀ mi bí á mi. Manager kan. Ọlọ́run ìwọ́n náà lọ sí nǹkan tó kọ́ nígbà tó dáàbò náà mo ti jẹ́ wọ́n rí ìdọ̀tí lé ó tẹ̀ fóònù ah iṣẹ́ ò ka ẹ̀ lára. wọ́n ṣe ilé àdúgbàjà wa láti ọ̀hún tó máa ń ka ẹ̀. ìwọ ló mọ mo ń jà bò ní ṣáìsì ojú náà olùbá ìdìbò wa wọn. Tẹ̀yìndà tẹ̀yìndà tẹ̀yìndà tẹ̀yìndà tẹ̀yìndà tẹ̀yìndà. Ọ̀pìṣẹ́ ọ̀pìṣẹ́ release. Bẹ́ẹ̀ ni process mi ọ̀dà mi ò páàkì lọ́dọ̀ ẹ̀rọ mi kí ọ̀dà ti jẹ́ kó ṣàìsí. Ṣé mo lè dókòó sí? Yeah.

ṣe mo tẹ fóònù látara mi tẹ. bàbá mi mo jà rí bá mi sábẹ̀ náà. ẹ kí kò ẹ sábẹ̀ ló bá yẹ èyí sábẹ̀ kò sí wàhálà náà. ẹ lè tọ́ màá sábẹ̀ lè gbà ọ̀tọ̀ lọ́rọ̀. ẹ kù ṣe tẹ̀sẹ̀ mo ní òun fẹ́ kó fẹ́ kọ́kọ́ mi níṣẹ́ yìí. o ti rẹ̀ di. ìyá kí là ń kó jọ̀tọ̀ lọ́ọ̀ ó ṣọwọ́ dé rí aláìní kò ṣì máa ń kó tó ń dàjọ parí ọ̀rọ̀. ẹ wọ́n ṣe ẹ̀sùn ní wọ́n láti ọ̀rẹ́ ìpínlẹ̀ ẹ̀dínsọ̀ tẹ́lẹ̀. àwọn olùkọ́ àṣẹ ń lò ó kẹ̀kẹ́ nínú. ṣé kó máa yà kùn mí láti gbogbo kó tó dàbí mẹ̀kún ṣọ̀rẹ́ o. ó máa tó ga. lọ́dún wo ní ọdún tó kù. lọ́dún tó kù kò ní fẹ́ ẹ má lè ṣe àtìṣe. ṣé wàá kì ní kì í ṣẹ́jọ́ wo máa fọ́ yín lórí nà. ẹ̀jẹ̀ máa fún yín ní nọ́mbà yìí. ṣáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ. kílódé náà kílódé náà ń pò ṣe bí. ee wọ́n tiẹ̀ àbúrò boy is my hobby. ìwọ gan fún ayé alábọ̀sì. ìwọ gan fún ayé alábọ̀sì. Ah, ah. ẹ má ṣe wà á mi mi ò láì jẹ mọ́nà tó fún mi láì jẹ ìjọba. sábẹ́ tó ń jẹ ní. Ẹ̀wọ̀n má dà ń bọ̀ ṣe Sẹ́líbírìtì ọ̀tọ̀ Ẹ wá kí ló ṣe gẹ̀ yìí? you thank you. get my patronize you at the job. You are all at the same And snap, snap, snap, maybe. Wow, àti ẹ fún àìgbọ́n o. Ọmọ Sátọ̀dé lọ́wọ́ sí ayé. Ọmọ ẹ̀kẹ́ sà. Ẹ̀wọ̀n máa pa náà ìgbàgbà ìgbà ọ̀kan. Àtẹ́nu ló máa pa iná máa jẹ jù. Kí ló ṣe? Kí ló ṣe? know, ṣe jàre. Ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti ọ̀sán àbẹ̀lẹ̀. Ṣàlàyé àlàáfíà wà sí ìṣẹ́ hmm. wọn ní mi ò lè láì kú sí ó yà pé fẹ́ mi nìyà àti ó sọ pé òun tó sí èèyàn tó wọlé ọmọ wíńtà sí lọ àṣẹkọ̀ọ́ ìpínlẹ̀ náà ti tíye mi. Ah, ọmọ olúwa mi. the manager manager bàbá àgbàlagbà àtọ́jọ́ mẹ́ta. manager tó mọ̀ manage. a sì lè sí ẹ. ṣé jàre. ẹni kò kó tiẹ̀ tó jókòó lọ gba ti nìkan fún ẹ ní. ọlọ́jọ́ ìwà. ní òkú sáré ìgbà yẹn sáré ìgbà yẹn sáré tó. ìrí ìlàjì ni ìpàdé. ọ̀rọ̀ máa ń lẹ́sẹ̀ náà nítorí mọ́tà. ẹ ṣé jà. ó lè bu ṣúgà sí i ó gbà síbi. mi ò rántí bá a sùn wọ́n wá wá jẹ́ fún ní ìdíje fẹ́rẹ́ ṣọ́gà. àmọ́ báwo ni business. ẹnìwé kí a máa fi ọ̀rọ̀ lẹ̀ sílẹ̀ ó ní tí mo torí ẹ̀ pè mo rí ọmọ kan ní àlọ́gbà tí mo wá tó ń sáf báwo ló ṣe jẹ́ ṣọmọ tí mo là ń mo ṣe gba pé tí ì pé rárá là ń mo dẹ̀ ní mo máa pè yín gan tẹ́lẹ̀ pé mo ní another staff torí jẹ́rí iṣẹ́ yẹn ó ti ń pọ̀ fún mi mo dẹ̀ ní kí ni supervisor ẹ ti understand ojú mi ò lè ká gbogbo ẹ̀ ẹ ti rìn mi ò lè ṣiṣẹ́ èèyàn méjì papọ̀. anyway sórí ẹni tó ló ṣẹ̀ṣẹ̀ gbà ex girlfriend mi Masu. yes. really ex-girlfriend mi so wá rí àwọn kankan wà tí o ò mọ̀ tẹ́lẹ̀ màá ṣàlàyé fún ẹlẹ́yìn lóòótọ́ ti ṣẹ̀ mí sẹ́yìn but mi ò ní iṣu pẹ̀lú pé o ti ṣẹ̀ mí sẹ́yìn Fairlight ọ̀rẹ́ mi ni Fairlight mi mọ chef kan i think kò tí ju bí ó dà pé second àbí sorry ọjọ́ tó dé èmi àti Fairlight lọ píkì chef kan honestly kò sẹ́ni tó lè mọ̀ pé ẹ̀ṣẹ̀ mọ́ra ní ṣáà. n tọ́ fi mọ́ rẹ̀ gidi nìyẹn but there is one issue ìjà tó wáyé láàrin mi àti ilé ìdìbò because wọn àti chef kan ti fẹ́ ra rí tẹ́lẹ̀ hmm. bó gbogbo nǹkan yẹn ti ṣẹlẹ̀ lóòótọ́ dùn mí gbọ̀n mi ti gbé kúrò lára so just let it remain anonymous. ẹ̀yin náà ẹ ẹ ó yẹ kí wọn. mo ní ṣùgbọ́n ní bó ṣe ń bá mi ṣiṣẹ́. ẹ̀yin náà mọ̀ pé lórí àwọn nǹkan yẹn mi ò ń fọ́pọ̀ nọ́mà àǹtí nǹkan tí mo ń rò ní wípé. nígbà tí mánéjà ti sọ̀rọ̀ ọ̀rẹ́ ti pé òun fẹ́ ọkọ̀ tó máa dé supervisor mi. why ti à shift gain sí supervisor kí lè wá o. yes at least with that. ṣé o mọ̀ pé mo ṣẹ̀ gba gẹ́ọ̀ yìí as my spouse ṣé kò ní dàbí pé there is something going on between me and him. no no surplus hmm. ó ní kó fi Ọlájùwọ̀n ṣe supervisor àbí náà ṣé kò dà. ṣé o mọ̀ kọ́tọ́ mo ti ṣe fún ẹ sẹ́yìn ni. yes lóòótọ́ n tó ṣe. tí wọn bá gbàgbé mi ò gbàgbé ó wá tó wá padà ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí mo pé wọ́n ló ní ó wá gbọ́dọ̀ fi ṣe supervisor bẹ́ẹ̀. Hmm, hmm. bọ̀bọ̀ ọ̀rọ̀ ẹ máa lẹ́yìn o. Okay. ẹ ká ṣe báyìí manager ẹ surplus máa wá sí iléeṣẹ́ yẹn ó máa wá àtàwọn onímọ̀sí náà bí yóò ṣe wà tẹ́lẹ̀ náà á wá ṣe wá síbẹ̀ yẹn hmm. lady dan sọ yìí wà á upgrade ẹ̀ tí supervisor yìí wà á upgrade owó ẹ̀ náà láti six thousand bí i six thousand seven thousand pounds ní kẹ́mà sọ fún sìn ṣé yìí ẹ òun máa wá ṣe wá síbẹ̀ make sure pé lady yẹn ló ṣe interview fún káwá mọ̀ nǹkan tó máa ṣe ẹ̀yin náà mọ̀ ẹ̀mí gbé ẹ ó máa fọ kẹ́ ọ̀pẹ̀ dé mi. kò pọ́síbù ó sì máa gbàgbé ó máa gbà á ẹgbẹ́ ṣẹlẹ̀. mo mọ̀ nǹkan tí mò ń sọ. once bitten twice shy. èmi gan bí wàá kò ti gbàgbé. ó máa ti gbàgbé náà. tèmi mọ àbí tí wọn tèmi àbí jẹjọ mọ. ṣé ká bẹ̀tẹ̀. fedlight. ṣé Check. bẹ̀tẹ̀. oya. ó máa ń gbọ́ ẹ̀ ẹ̀yin gan mọ̀ pé ẹ̀yin gan mọ̀ pé your witch is my own command. okay you know what let's do it that way mo fẹ́ ṣe bẹ́ẹ̀ but let's keep this anonymous anonymous trust me bro. manager ìjọ tó bá máa wá make sure má gbàgbé pé lady yẹn òun ni kò ṣe tábìlì fún. no problem sir. ṣé you understand but mo mọ̀ pé ẹ̀yin méjèèjì yìí mo máa win ní let's take our drink mo are very sure. ẹ má wọ ẹ ká mú torí ẹ̀ náà ṣe pè é. ẹ ṣe àlọ́ ìkọ̀tí kejì ọ̀sẹ̀. Ilé ìjẹ́ tuntun, àsìkò yóò bá yóò dájà yìí. I think you are here. it's working right. You can feel what you're doing. Like a fairy tale, girl, me that you have been so healed. Uh, like how me hair. Uh, uh, uh. See, I know I've done you wrong. Don't count those jokes I'm on. Baby girl, cannot tell the story. As a day so lonely. no, no, no. See how we never ever let you go, yeah. Until say you are today, yeah.

o ò lè ṣiṣẹ́ níbí báyìí mo ti sọ fún ẹ ìwé ò lè jẹ́ kó o ṣiṣẹ́ níbí báyìí. Ah, ah. kò ṣàánú mi. kò kí this is not the matter pé bíi pé kí n ṣàánú ẹ èèyàn burúkú ni ẹ kọ́ńpìnì wa yìí ó dẹ̀ ní ìdèyàn gidi yẹn lálùbáríkà kò kí ṣùgbọ́n títí ẹ ti bàjẹ́ títí ẹ ti ta ọ̀rẹ́dì. èmi náà lálùbáríkà ẹ̀ṣẹ̀ tí mo ṣe ò ní pé kò rò bí àwọn ò lálùbáríkà. ẹ ta ló sọ fẹ́ pé o lálùbáríkà àwọn wo ló ń tàn ẹ́ wómi nítorí ẹni mo ní a lot of things tí mo fẹ́ ṣe lórí tébù yìí so jọ ní tìtorí ọlọ́run má tẹ̀ wá disturb mi rárá mi ò lè ríṣẹ́ bíbá yìí. tí ẹ tí tó bá wo àtìsí wa rí gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ kó tiẹ̀ ká wàá mọ̀ pé yes àlùbáríkà wà lára mi jọ ṣàánú mi. ó fẹ́ kí n kà. jọ èmi náà tẹ̀lé máa rówó lè san jọ nítorí ọlọ́run ṣùgbọ́n. wàá rí sùn olólórí burúkú ọmọ ló fẹ́ yà mo bá ẹ sọ̀rọ̀ fún ọ kí ló ṣe ẹ náà sọ ti da wèrè dé pẹ̀lú lẹ́ńjà ẹ̀. Ah, gbà kó lọ fáwọn ìdílé ẹ̀kọ́ fún bá ṣe fà lórí burúkú dẹni tó bá dìde máa pe security fún ẹ o sori chopper sori chopper bó ṣe wà yẹn wọ́n ní ta lọ̀gá mi kò sẹ́ni tí òmò ibà ni màá jókòó sí tó ti máa rẹ́ẹ̀sì wo nǹkan tó òmùnú aṣọ pé o jí ìwọ̀mọ̀ tó ológo tí ò sóko kankan wá rẹ̀ kejì àjà láti rí olóríire là ń wá níbi ìbẹ̀rẹ̀ àwọn alálùbáríkà àwọn táyé wọn ti bà àwọn táyé wọn ti ta tó jẹ́ wípé ayé wọn ti bàjẹ́ àfẹ́ wí rárá àwọn olóríire là ń wá bìbà yìí so tó bá dìde mo fẹ́ mo fẹ́ mo ṣeré. Thank wà pa ọ̀hún ní ìdí ìbàjẹ́ àwọn ọjà tó tẹ̀ fi hàn ló jẹ́ kí wọ́n ti báwo ni túbù bá tó sọ pé òun lọ. next week ni mo lọ rẹ. next week ni àyà jọ torí ọlọ́run má gbàgbé ọ̀rẹ́ mi báàgì àti góòdì tó ní ní abẹ́rẹ́ lámìíràn o wọn ti pati ìyálàjẹ tv star kan ni wọn fi àjọ pati ìyálàjẹ máa dùn ó máa dùn ó wọn máa fọ ni a máa rọpò omi ìlú ọmọ bọlá tún ti sọ fún ẹ gbogbo owó jẹ́ ọ̀tí yẹn kíní burúkú adarí mo bóyá wọ́n ti surplus. níbo ló ti rí. orí ní choppers mi tí mo ti ń ṣiṣẹ́. ló gbé ló gbé kíní radaràda kan wá pépà òun fẹ́ ṣiṣẹ́ ló gbé cv òun fẹ́ wá submit cv. irọ́ ni ṣéjọba mo wo mo tí ẹ̀ sí méjì báyìí mo dà á sínú sílẹ̀ láti ju ẹ̀ láti wọ́dà mo ó ṣe bẹ́ẹ̀ pé mo ṣe rí bọ̀bọ̀ yẹn báyìí kí mú sọ́wọ́ báyìí kí ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ mi lọ́wọ́. o pariwo lé ṣé kò máa bẹ̀ àbí kí ló ń ṣe. ọlájú wọn ọlájúwọn jọ mo nídìí iṣẹ́ yìí mo níṣẹ́ wo bàbá ńlá bàbá pòrúpò orí yàrá já ẹ dálẹ sí ibi bàbá. mo ní ọmọ kan tó ṣe ó yẹ kí imú ẹkọ ti kú ti pẹ́ ọkọ̀ wẹ̀ pé ọkọ̀ wẹ̀ pé kíkan fi ẹ́ kalẹ̀ àwọn náà mọ̀ wọ́n máa lè lọ́la bó ṣe wà ní ó máa máa rìn káàkiri ní ọmọ tí ò bá ti ní ìjà púpọ̀ pé ìyá tèmi níjà fọ́jú kí nílá dáradá tán fọwọ́ sínú ara tèmi kì í ní tí mò ń fi owó tí mò ń bọ́ bó ṣe wà ẹ kò ní bọ́ńbẹ́. bó ṣe máa ń ṣàwọn gáìsì ìmọ̀kan tó máa ń ṣe wọ́n. kò ní bọ́ bẹ́ẹ̀ kò ṣe wà yẹn kò ní torí tó bá bọ́ ń bẹ̀. mo fi kàn bàbá tó máa ń mú nǹkan tó máa ń ṣe àwọn guys tó bá ń dé àti ẹ̀kún ọmọ atẹ́kẹ̀ for granted láì pé bóyá pọ́ jẹ́ ẹ̀ bóyá òmùnkan tó ń ṣe but problem tó wà bẹ́ẹ̀ ni wípé wọ́n mọ̀ wípé you are just trying to like àmọ́ ah, bí tọ́mọ tiwa náà máa ti pọ̀ lówó ọkọ̀ wọ́n máa misuse ẹ̀ aṣáájú máa ṣẹlẹ̀ wọ́n lówó ọkọ̀. jíde o ní mo fọkàn mọ́ pé mo fọkàn mọ́ kí ni nǹkan tí mo fẹ́ ṣe. wọ́n ló fọkàn. àmọ́ ah, bí tọ́mọ tiwa náà máa dé lọ́la nù. bẹ́ẹ̀ni bọ́tí wọ́n ah, ló ṣe fẹ́ máa rí ṣé wọ́n fẹ́ máa rí ni ọ̀rẹ́ mi. èmi máa rè kí mo fẹ́ fi ṣe. ìfẹ́ máa fò kiri ní mi ò rí ẹni òra yé e. tó ẹ̀fẹ́ máa rè kí mo fẹ́ máa rí mo fẹ́ fi ṣe. ó sọ pé ọlọ́run o oh, ti bá bẹ́ẹ̀bì yìí sọ̀rọ̀ rárá. ìdílé àti wàá mú kí ló gbé síwájú wa tó yẹ pariwo. ẹ mọ ẹgbẹ́ ń parẹ́ yìí. èló ni èló ló bá dé ọ̀rẹ́ mi tó bá ti ń bọ̀ láti Dubai bá kó pálí ẹ̀ dání. má tiẹ̀ máa gbọ́ tiwa ló lè sọ lórí ìbúkúrẹ́ tó ń fún lóúnjẹ. ó gbọ́ tó ṣe gbogbo ẹ̀ kárí òun. tí ẹ̀ ní sùúrù jókòó jọ jọ Ọlọ́run ti gbé ẹ dépò gíga mm-hmm. ṣàánú mi. ṣé wọ́n lọ gbé mi débẹ̀? mo ti kò mí wá. tí mo bá tẹ̀lé ẹsẹ̀ tí mo tẹ̀lé orí burúkú òfò tó ń ṣe káàkiri ṣé o máa ṣe ọlọ́run máa gbé mi débí ìwọ náà wá ṣe bí èèyàn gidi o ṣe bí alálùbáríkà o gbóbìnrin wá sí bíbà yóò wá ṣe irun ẹbí ẹkọ ìgbà tó ẹ̀gbọ́n náà ti lọ fi ṣẹṣẹ gẹlẹ tí wọn fún yín two hundred pound bó ṣe máa ń ṣe fẹyìn fún cairo guys ẹ o tún jókòó dídé. o dẹ jọ ní sùúrù ṣó wọ wèrè. jọ orí pé mo tún kọ mi wà. ṣó wọ wèrè. mo fẹ́ kó mọ̀ pé mo mí ní bísínẹ́sì mi ò níṣẹ́ lọ́wọ́ má jẹ́ kí n ró gbalẹ̀ jọ o ṣe o ṣe o ṣe. olórí burúkú máa ṣàfàní ọmọ ah! ọmọ kírun ọmọ kírun ọmọ obìnrin. ọjọ́ wọn kò ní délé jọ. tó ah! tó pẹ́ jù ìwádìí ọjọ́ tó jẹ́ kí sọ fún mi. ìwọ́kọ̀ burúkú bẹ́ẹ̀ náà. ọjọ́ ìbúkọ̀ ẹ̀kọ́ kó lọ fún mi sí i ó sì jọ. kò fẹ́ fi kí n fi kí ní ìgbà ẹ̀jẹ̀ wọ́n kò mú kúrò dàdọ́ ọmọ òṣìṣẹ́ ọmọ àti ìgbà mi lọ́wọ́ ọmọ ọ̀rẹ́ ló lọ wá sọ fún nígbà ìsìnkà ìsìnkà ìbọn wọn á dàbà lẹ́nu lórí ọlọ́run gbé mi débi kò fi ṣe ọlọ́run àti kò fi ẹ̀rọ àròṣẹ́yà láyé àwọn olórí kó ọmọ tó gbòòsí lára wọn ọdún tó bá tún wá bí òkú ló máa pa ẹ. bọ́lájì máa sọ fún ẹ máa sọ fún kọ̀ọ̀kan ṣe máa sọ bọ́lájì kọ̀ọ̀kan ṣe lẹ́yìn bọ̀bọ́ yìí kọ́kọ́ frustrate láti ní ẹjọ́ tó lọ lọ́wọ́ lọ ó ṣe wá gbé mi padà wọn lórí burúkú fi sọ búlọ́ọ̀sì náà. What are you doing? Alright, you want the tradition or what? outside you. Ah, I Everything is just silent. Ẹkúnlé o. Ìyá àgbékẹ́ àtàgbékẹ́. Ee, how are you, mommy? Oh my God! ẹ. Ẹ̀fọ́ ọkọ mi. Ṣé wà? Ọmọ aláǹtó. Ilé ti wà. Ẹ wò ó. Báwo ni lè lè lè? Ṣé sùnùkún? Mú mi ẹ̀mọ̀ kó tó ṣẹlẹ̀ nílẹ̀ gẹ̀ẹ́sẹ̀ tí mo rí. Lé sí wa. Bẹ́ẹ̀ gbèrí wọ́n wá sí kọ́ńpínì wa bí tí mo ti ń ṣiṣẹ́ ah, ó dẹ̀ ló ní ibiṣẹ́ but ẹ mọ̀ ah, gbogbo nǹkan tó ti ṣe fún mi mo kàn hmm. work ẹ̀ out pé kó máa lọ mo hmm. kò ná màmá jọ máa ṣiṣẹ́ níbi kan lọ pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe yẹn mọ́ mi kí tọ́jọ́ pé kó tún máa bá mi ṣiṣẹ́ tí mo ìwà mi ìwà ìka mi tó tún máa wù fún mi tí o tó náà mo sọ pé. Ah, wọ́n kó lo ọpọlọ rẹ̀ o lo ọpọ mọ́ àwọn ọkùnrin ọlọ́gbọ́kọ́gbọ́ wọn wà o kò dáhùn ọ̀run òtún bọ̀ wá o wà ṣe wá síbò tí mi ṣiṣẹ́ olú ọpọlọ olú ọpọlọ rẹ o òye ẹ mọ mi kí ọ̀dọ́rọ̀ ọlọ́run o bí ní fojú sunkún rẹ o. mo mẹ dúró ná ẹ ti bọ ohun ìjẹ o fóònù fóònù wà lórí ẹ látàárọ tó bá dé òkà ẹ. báyọ̀ rẹ̀ dásán báyọ̀ rẹ̀ kàmú ṣe bọ́ wọnú ìgbèrè báyọ̀ rẹ̀ dásán. ìyá àgbẹ̀kẹ́ ìyá àgbẹ̀kẹ́ ẹ bá wa tààbọ̀ ọlọ́run àpẹ̀lú ní kí ló ti jẹ. mi ì jẹun. kí ló dé. ebi kàn pa mí. kí ni wọ́n ti jẹ. mímọ ò jẹ o torí mi lè rí ilẹ̀ láta. bó ń jẹ́ wọn ní freezer náà. òkè máa wọ ẹjẹ lọ wá nǹkan tá a máa jẹ. guy drop the phone go and get your. a pariwo mọ́ a pariwo mọ́ kí ṣe a pariwo mọ́. a pariwo mọ́ mo ti bọ́ wọn pariwo mọ́ ẹjẹ lọ wá nǹkan a máa jẹ. tún jẹ́ kó máa bà ẹ́ jẹ́ kó máa rí ẹ̀ jọ. bí o ṣe bọ́ wọn ní ìjẹ́rìí. ó ń gbé bọ̀ ìyá àgbẹ̀kẹ́ àgbẹ̀lọ́run don't mọ ẹ̀dà. bọ́lá ní ìwà láti ṣe ẹ̀kọ́. wáá ẹ̀yin bàbá ọkọ mi lórí surplus. Ah, ah, ah, ẹ kú ọjọ́ mẹ́ta báwo ni ṣe wà àlélè tí mo rí my manager ó pọ̀ àbáwo ni ṣe wà ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú gbogbo ẹ̀ ẹ wọ Ọlọ́run ló ń tọ́jú ajá. défù défù bá mi lọ kó díríkù wá fún mi. àfààní kí ló hàpù ó ti ẹ̀dá bó ṣe mú dání wá. Ah. mo mọ mo mọ pé dání wá ni mo jẹ́ kájọ wá pọ̀ nítorí ó ní mission mi bàbá dẹ̀ ní reason mo fi pè wá. ọ̀gá hmm. <laughs> o it's, really surprising. ọ̀rẹ́ wọn aṣọ ti ń lo ìta ni. ah ọmọ fẹlẹ lẹ o. wọ́n ti wá sọ́mọ̀ náà kí ló ṣẹlẹ̀. òtútù sì ń mímí díẹ̀díẹ̀. ìfẹ́. yes honey. bá a tètè bá ní ojú kì í wà. all right then. ó dáa bá mi gbé ilé ìgbìmọ̀. olórí surplus. ẹyin bàbá ọkọ mi ẹ kú gbogbo eléyìí tí mo yí lẹ́yìn òjò àárọ̀ òjò ah. ah. àárọ̀ gbé ta ẹ lọ́jà mo sì ń lò ó sẹ́yìn kẹ́sì máa lo éta. Ah. ó sì ń lò ó ẹ mọ̀ pé bébì ni. ṣé o ní tún ṣíṣe máa mú báyìí ṣá ọmọ. ó sùúrù surprise mi gidi mi ò believe pé ó lè ṣe nǹkan tó ṣe rere ó dẹ̀ wá sí lójú ẹ̀ ó dẹ̀ gba application letter ó dẹ̀ yà á báyìí. àná tún dá lù mí lójú what the fuck really funniest part ni pé mo dín nǹkan stella funniest part ni pé alẹ́ ètò sọ fún mi pé over her own dead body ni màá ríṣẹ́ gbà mẹ́rin èmi bí ni pé bàbá jẹ̀kọ̀ tó a máa ń dárí jẹ́wé ni kò jẹ mí lójú tí ó yẹ ìwọ ló jọ lójú èmi tí mo lọmọ tọmọ yẹn jẹ ọmọ ilé po ni mo mọ̀ wà tó léwu tí mo sọ fún yín gbà yẹn lọ ṣe pé mo jẹ yín méjèèjì àbí òun ló wá gíw. sori mo gbà kó jẹ mí nǹkan tó bá fẹ́ gbà máa fún mi. guys we are going to club tàbá ti dé club yẹn lè máa máa mú bẹ́ẹ̀ láti ṣe máa rí òòlù pẹ̀rẹ̀ máa rà ṣé ọmọ kan tó fún mi wípé tó bá lọ jẹ́ pé yìí ti tòótọ́ gọ́gọ́ ló ní ìdíṣẹ́ yẹn bó ìmọ̀ ṣe náà nìyẹn. no doubt sincerely as in man èmi bí lè pe ohun ọ yorùbá máa ń sọ pé ẹ tábà gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ ni bá ṣe rí. mo ti sọ ohun tó wọ̀nyí jẹ́ fún ẹ tẹ́lẹ̀. on a normal ground tí a bá ní ká wò dáadáa bí obìnrin burúkú ṣe wà nínú Cairo yìí náà ni gidi ṣe wà tí ọlọ́run ò bá fi irú Bọ́lárìn wà fi kẹ́mi ńkọ́ mm. irú ilé mi máa fi lè ṣe ẹ̀yẹ mi mm. sincerely ọmọ ah ọmọ yìí ṣe ọmọ ó surprise mi gan ah but surplus fedlight manager èmi fẹ́ ká ṣe nǹkan báyìí i think it's high time tàbá kí kámọ kọmọ ẹni tó jẹ́ sí òní e hmm. company yẹn báyìí. confam ọmọ hundred take it mo fẹ́ ìmọ̀ mo fẹ́ wo bóyá máa ṣe mo fẹ́ wo reaction tó bá kọ́kọ́ wọlé ní company tó ti ṣiṣẹ́ yẹn tí wọ́n ti wá as eh, an eh, applicant yes kí wá wo bó ṣe máa ṣe. mo fẹ́ wo nǹkan tó fẹ́ ṣe ó ṣọ̀ fún mi pé and them are four hundred. the funniest part ni pé ṣe wọn pé lady yìí kò sọ fún mi pé anybody wá ṣe wá. really just imagine. honestly. Hmm. ẹlẹ́ẹ̀kejì tí mo tiẹ̀ tún wá gbọ́ sí ó kàn sọ fún mi pé bọ̀bọ̀ yẹn à lè gbà á kì í ṣe ń tà lè gbà. Eh, ọ̀rọ̀ yẹn gba drinking. self com. yeah you know what manager ìwọ ló máa ṣiṣẹ́ yẹn náà ṣó yẹ arrange meeting fún gbogbo staff pé sí o fẹ́ mìtì gbogbo wọn pátápátá I make it asap. no àbí kí ló fi ọ̀la ti bẹ́tà. ọ̀la ọ̀la no problem. ṣé à ní ibi táwọn ọ̀la. mi ò ṣú ọ. tábà tiẹ̀ ní a máa pẹ́ǹdẹ̀ báyìí. confam yes because this is the ah, eye. time. mo gbúdọ̀ mọ̀ sí yorùbá yìí sí. no problem no problem. no problem àti pẹ́ ní street. a mọ̀ kó tó máa ṣe náà a máa bẹ̀rẹ̀. ẹ jẹ́ àṣefàájì ṣé kí ni ọ̀dà KFC àbí báwo. pé ó kọ ẹnì kan àbí ló bá mi gbé wọn mo fẹ́ bá gbogbo yín sọ̀rọ̀ ṣé ok and fẹ́ of fún everybody i want you girls to dry, dress nice tomorrow because the CEO wants to meet you okay. okay. okay mo rò pé nǹkan tí mo sọ Actually, we to meet him also. Yeah, yeah. yeah. we are happy. So make sure you to come very early. Okay. Please, I don't want any anybody to come. As normal time that you resume, Okay, madam. Congratulations. Hey guys, go back to work. Oh. Yes. So check if you go and the messengers to the phone. tiwa náà ẹ jẹ má rojọ́ gbogbo kí ní tẹ ṣe yẹn ẹ ṣe ẹgbẹ́gbọ́ ẹ ṣe fún kọ́sọ́màtọ̀ ẹ àrí gbogbo ẹ bó ṣe wà mẹ́tọ̀ ẹ madam top person of two and go and raise that place and madam please be fair to the fashion. kò sẹ́ni tó bá gbígbọ́n ṣù àbí tó àlàyé sọ kó ní sọ pàtó àbí. Láìpẹ́ ti fún wọn tó bá nǹkan tí mo kọ́ nǹkan kan ṣe kó ṣe para mi kó jẹ́ pé. onílé ìfìlì ìjọsìn ìwọ ní sílẹ̀ àti ìṣẹ́fì. ó sì yẹ mi bá fi fẹ́ sọ̀rọ̀ látọ̀dọ̀ kó má ti mo gbá ẹni kí ló ṣẹlẹ̀ jẹ́ wa sí. ṣé mo pẹ́ nígbà tí mo ti bẹ̀rẹ̀ sẹ́ni ṣọ́pà ẹ mọ̀ pé mi tí ì mọ ọ̀gá yẹn gbọ̀ngàn so wọ́n sọ pé ọ̀gá fẹ́ wá físítì gbogbo wa ní ọ̀la o ẹ dẹ̀ mọ̀ pé gbà tí eh, surplus tó ti ṣe nǹkan tó ṣe àtọ̀rẹ́ mo ti da gbogbo wọn nù so mo fẹ́ start from beginning now so mo rò wí pé tí mo máa fi

I take you sef. Èló la yóò máa lọ. wá mọ̀ bọ́ Jokers yẹn, òun ní kọ́kárì kan ni. Bọ́bọ́ yẹn bí oògùn, wọ́n mọṣẹ́ pa ń bẹ̀rẹ̀. irun gígẹ̀ ni? Ṣé nǹkan tó ríra ni? Àzìn wọ́n ṣe irun like mad. I love that guy, bọ̀dọ̀ fẹ́ rí èmi àjọmọ̀ ni. Ayé mi ò, ó dẹ̀ wá dùn mí ṣá, mi padà síbi iṣẹ́ lálẹ́ yìí o. Ah, Báwo ló mọ máa jí ìsìn? Bá pè mí o, ah, ojúṣe ilé iṣẹ́ lè wà òkè. Àwọn àwọn òkè wà òkè. Bá lọ rẹ̀ wà. Kò wọ́n mọ̀. Ó wà òkè wà.

Be more I'm sorry, girl. I'm sorry. Never meant to do you wrong. No take out those jokes, I'm I swear it down, I love you. When you're down, I lift you, girl. Yeah, yeah, yeah, yeah. I, I swear it down, I love you. When you're down, I lift you, girl. Help us, Lord. Your is our satisfaction. Help us, Lord. Your endurance is our satisfaction. Timothy Solano, we see you. níbọ̀ wá wá respect everybody nígbà ilé mi ó dà pé àwọn àti àwọn ọ̀rẹ́ wọn ti dé nsìn so màá lọ ní nsìn màá lọ mú ọmọ wá so mo fẹ́ jẹ́ kí everybody wá ká kọ́pù ẹ ti understand ẹ ṣe mo gbọ́ lóṣù tó. màá ní kí n tó introduce CEO wa màá kọ́kọ́ ní pé kí àwọn staff kan introduce ara wọn sí àwọn ọ̀gá mi starting from start up with your name. My name is Adishi. I welcome you. ó ní stylist mi tó máa ń bá mi ṣe fáwọn customer waitress. Hola, waitress. You're welcome, sir. My name is Ewatomi name is ìyẹn mi ṣẹlẹ̀. ọmọ ló wà ní. And this is my supervisor. Okay. My name is Olajuwon. Is that what? Olajuwon. Chef So, to my staff, my friend màá fẹ́ introduce ẹni tó ní bíbá ìgbọ̀ngàn. In the person of Samson, Mr. Samson Ade Abegunde. People call my boss surplus. A round of applause, please. You are welcome. Have seat, sir. You are welcome. Thank you, sir. You can have your I'm very sorry. Ah! Ah! Eh, I don't need your sorry, but let me tell you something mo fẹ́ kí gbogbo ẹ̀yin tó kù kẹ́ fi tiẹ̀ ṣe àríkọ́gbọ́n whenever you are doing anything always remember tomorrow sorry is not a crime téèyàn bá ṣẹ̀yìn ó ti sọ sorry ẹ tíra láti gbọ́ remember mo bẹ̀ ẹ́ gidi gan ṣùgbọ́n ó sọ fún mi pé over your own dead body lèmi máa fi ṣe this one move mi ò fẹ́ pé mo fẹ́ ṣe ìgbéraga no imagine ó tún tẹ̀lé wá ẹ̀bẹ̀ tí èyí méjèèjì ń bẹ̀rù kò tí ì yé mi ṣé ẹ ti gbàgbé ìjọ tí ẹ lé mi bọ́ta tẹ́yìn fi ọlọ́pàá fẹ́ tì mí. ìgbà ìmọ̀ ni o. ìgbà ìmọ̀ ni oh my god ṣe ti rí o wọ́n ní ọmọdé kúròkò ó bójú ẹ̀yìn òjò kò lu lórí ìjà. calm down èmi ni mo sọ fún mánéjà kó increase salary mo ní pé kí wọ́n tún yí wọ́n tún change post yẹ thinking that tí a bá jẹ ẹ̀kọ́ tán a máa ń dáríjì owó yìí just look at you today èmi wáṣẹ́ wá. ó mà ṣe tó bá tún tí n bá gbá ojú ẹ wà láì òní ìrànwọ́ wọ́n tẹsẹ̀ lè bọ̀ ni. ṣẹ́fún ṣọmọ kan tó dùn mí jù this lady have forgotten that life is like a moving wheel sometimes we are up sometimes we are down sometimes we burn down the bridges that we might need tomorrow to cross us back just look at you hmm. gbogbo belief wẹ̀ ni pé o ti parí síbẹ̀ mo ṣẹ̀ mo bẹ̀ no tí bá ní kí n wò dáadáa tí bá ní kí n yọ kúrò níbi báyìí kí n lè jáde jọ ṣé ti ọmọ tí òkú ọ̀run fi sílẹ̀ ní àbí ti ìyá tí ò ríran. ó di ìwọ̀n bẹ́ẹ̀ni sọ ọ̀pọ̀ dákẹ́ kó jẹ́ kó jẹ́ kó gbọ́rọ̀ jà. ọ̀rẹ́ mi surplus ó gbà ọ̀rọ̀ lájú ọ̀rọ̀ kò jọ mí lójú ṣebí wọ̀nyí aláìfò mo sọ fún yín gbà yẹn o kò jẹ́ kó jẹ owó orí báyìí bẹ́ẹ̀ sí lọ́jọ́ yẹn wàá tó lọ́wọ́ sí mo lọ nọ́ọ̀sì club ẹ mo ti mo ti mo ti gẹrí ọmọ yìí jẹ́ wípé kò bọ́sì kó máa ẹ̀mpọ́ ẹ̀ ti iṣẹ́ yẹn ó lè gba pépà yẹn ó lè píìsì sẹ̀ àti ó lè kọ́ sẹ̀ ó lè ya gbogbo ẹ̀. anyway ah. ọ̀rẹ́ mi eh. Eh, tábà tó iṣu jẹ po yá tó lè pèjẹ àti tọmọ ẹyẹ kan àgbékẹ́ tèmi àti ẹmọ gbọmọ yẹn ṣe jẹ́ sí jọ. manager i don't have anything to say for now but whatever the case may be even if i'm going to retain her i will think about it the position careful let's move o bá tí mo lọ́kùn máa gbé láàrú ojú ẹ̀ wá bí adára sáńdà àti màmí tó tó lórí ẹ̀. I know I'm doing wrong. Don't count those jokes I'm owing you. Baby girl. You cannot tell the story. I said that so lonely. Na na na na na na. o seu é